جعل نبينا خير الأنبياء وجعل شريعته خير شرائعه سبحانه وتعالى وكرم النفس وحماها وقام بعدم إهدائها وصيانتها وحفظها من كل سوء ومكروه لذا كان العلم ما زالوا ينظرون إلى هذه القيم العظيمة وإلى هذه المنزلة الفضيلة من الرحمن جعل الله سبحانه وتعالى النفس فيها لذا كل من تعمد هذا القول وسمى رسولنا صلى الله عليه وسلم بمرهبه أو رسولا إلهيا فإنه كذب ربه كيف لا قال الله سبحانه وتعالى في ثنائه على رسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم وقد نقرب بسم المسلمين أقرأ الفكرة للإخوان صلى الله عليه وسلم أن ترى رجل àwọn ọba sàdékún kí ànábì fani sàdékún ra rẹ̀ àti ara rẹ̀ sọ ábà rẹ̀ kí àwọn náà ti láwọn tó wọ́n pẹ̀lú ànábì sọ̀rọ̀ báwọn àyè sọ́lá nígbà tí àti yára àti àwọn àwọn àtàlà tó ń jẹun oṣù rẹ̀ ìbẹ̀rù rẹ̀ tó jẹ́ pẹ̀lú ìtọ́ kọ́dà kó fi bákan náà ẹ̀rọ ẹ̀mẹ́sì Allah subhanahu wa ta'ala ó ti bí aṣojú nílá kan tí a sì ní ìyá àbúlẹ̀ kìí sí àwa la sì sa ara wa láti ṣe orí èlú ó sì wá ní ìjọlọ́gà gbogbo ìjọlọ tí ó kọ àwọn ìjọba tó lẹ́yìn àmì wọn àríkò sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì tó gbà ìjọba ìjọ tí ó lò tọ́lọ́ ó yọ̀nú sí kù tí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà làwọn tí ó wà ìjọ náà tí wọ́n bọ́ sí ipò náà ní ìjọ àjẹ́ni sọ́kọ̀ lọ́wọ́ àjọyà wọ́n tó kó àwọn àjẹ́ni náà jọ wípé ta ni báwọn bá láìkìlì tí ó sì ṣe ní ẹni tí ó ní ìfẹ̀sí láàrin àwọn àjẹ́ni rẹ̀ àjẹ́ni wa sọ́kọ̀ lọ́wọ́ àjọyà ipò gẹ́gẹ́ bó ṣe jẹ́pẹ́ ìrẹ̀wò méjì náà ní pẹ́ lára ọkọ obìnrin kọ̀ọ̀kan fún ìyàwó rẹ̀ kí ìmọ̀ akọ́kọ obìnrin ọjọ́ àgbẹ̀jọ ìyàwó rẹ̀ tàbí kọ́ jẹ́ iná fún ìyàwó rẹ̀ kí ìmọ̀ kí ìmọ̀ kí ìyàwó ọgbà ọmọ ìyàwó náà tàbí kọ́ gba ara rẹ̀ wọnà ọlọ́run méjì náà bẹ́ẹ̀ náà ni àdáni náà jẹ́ méjì ni àdáni náà jẹ́ inú kéèyàn ọgbà àdáni sórí rẹ̀ tàbí kéèyàn ọgbà rẹ̀ sórí gbogbo ẹnìkẹ́ni ó ti sílẹ̀ kò ní ibú fúnra rẹ̀ nígbà àyíyáde àbíkọ́ padà kí sì lè rí wa àwọn sùkárà dáadáa pàtí ó yàn dábì ìgbé ìròyìn gbọdọ̀ fẹ́nu àtẹ ẹnu àtẹ̀bá bí tilẹ̀ sí ó kéré àwọn gan ní pààyàn ṣùgbọ́n èèyàn nílò ìlọ́mọ̀ sí pààyàn tí wọn nígbà ọjọ́ wípé ní tí wọ́n lè sọ wáyé pé èèyàn báyìí kú bí o ìbáyìí kú bí o àwọn ti gbẹ̀dàgbà lórí rẹ̀ dáadáa o gbogbo òsèlú ìlú olùkọ́ mọ́rán ìrọ̀lẹ́ divisé pour le diable. Pas Masih dua kali monak bagi anak-anak orang itu, bá jẹ́ òótọ́ òkú. ká má gbàgbé ìyọ̀ǹda yìí ìmọ̀mù àwọn àyèéfà ọ̀rọ̀ ọ̀wọ̀ wọ́n ní gbogbo ọ̀nà tí wọ́n ẹ̀ bá lè fi ẹni sẹ̀ ẹni tí ọ̀rọ̀ ìrànlọ́wọ́ tó ewu wọn ò gbọdọ̀ tẹ̀sẹ̀ pé wọ́n pa nínú ìdájọ́ táwọn ní nítorí pé vamos 11, 4, e How did you know? is there المقتول بالسلاح أو ما يجرى مجرى السلاح ìmọ̀ àwọn àfihàn tó lè pààyàn pààyàn báyìí déyìí òfin sì lè pààyàn tàbí سيدين فنام ليه ولما جاء في مسلم في الغرب في البيبة díẹ̀ nínú wọn wọ́n ti sọ yóò wọ́n pé most important. تقسيماته من كلامه لا يخفى عليه القاطع يعني. يمسك بالكهف القتل بالترك أو الحبس مع المنع من الطعام والشراب kéèyàn pààyàn lọ́nà wo pẹ̀lú kéèyàn lọ jùyàn ní ìkan tàbí ó lè mẹ́ta wọ́n fi lè pààyàn. ni ó ti gbé bá ó ní òwò ní àsìkò yẹn sásìkò ní àsìkò irú òwò tutù sẹ́wọ̀n tó lè pa ìdúró tutù àti kéèsì òwò tutù káwọn ló bá gbóhùn lóhùn ó má lè pé nǹkan gan tí náà ń tọ̀ gan tẹ̀lé súnmọ́ lọ́jọ́ yìí pé ọkàn lọ yóò máa jẹ́ ìbámu sí nǹkan kọ̀ọ̀kan tó sábà ní.